الحمد لله الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه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 dájúdájú ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn kan ní tó ṣe pé kò lè ṣeé ṣe láì jẹ́ pé èèyàn nímà ìmọ̀ pàtàkì púpọ̀ nínú àti ṣe ẹ̀sìn Islam ní ìbámu pẹ̀lú bọ́lọ̀n ti fi pa wá láṣẹ àti ní déédéé pẹ̀lú bánabẹ́ Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe ṣe tó sì yẹ ká máa wà wò kọ́sì rẹ̀ ìmọ̀ wíwá ó ń bẹ nínú nǹkan tó yẹ kí oníkálukú wa kó gbìyànjú láti rí i pé òun wá nítorí pé gbogbo nǹkan bó ti ṣe wù kọ́ pàtàkì tó ọlọ́run ọ̀sọ́ fànàbì sallallahu alaihi wasallam láti tọrọ àlékún kankan yàtọ̀ sí ìmà. فتعالى الله الملك الحق فلا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه wa qur rabbi zidni ilma ìmọ̀ yìí ìmọ̀ tó pàtàkì ju gbogbo ọmọ lọ́ni ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba tó dá wa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìránṣẹ́ rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìmọ̀ yìí òun náà ni ìmọ̀ téèyàn fi ríran lẹ́yìn ìgbà téèyàn ti já fọ́jú. ìmọ̀ téèyàn fi ń lẹ́yìn ìgbà téèyàn ò ríra ìmọ̀ nípa ẹ̀sìn Islam ó tayọ gbogbo bó tilẹ̀ wò ká máa wò ó kò sí fọwọ́ rọ́ sẹ́yìn ìmọ̀ tó pàtàkì ju gbogbo ọ̀ma lọ. máa tara àmọ́ yìí a máa ṣe àgbéga fún a máa gbé yàgá sọ ní babara a sì máa tara rẹ̀ láàrin àwọn míì sílẹ̀. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات كوعما كاسمي يجو لا تليك أسقطت arunparunṣẹ tí ìdí ipá òun ẹ̀mọ̀ yìí báyìí wọ́n bẹ nínú nǹkan tó yẹ kí mùsùlùmí kó mójútó lórí ara rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ nítorí kóore kó lè bá jẹ tí ó fi ọ̀ọ́dẹ rẹ̀ tí ó fi jókòó nítorí hadith ti Muawiya ibn Abi Sufyan radiyallahu anhuma tó gbà wá ní hadith tó gúnrégé tó fẹsẹ̀ nílẹ̀ igba Ànábì sallallahu alayhi wa sallam ni man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din gbogbo ẹnikẹ́ni tí Ọlọ́run bá ti rọrí lérò yóò fún ní àgbọ́yé. nínú ẹ̀sìn. a sì rí i pé kò sí tàbí ṣùgbọ́n ipe ẹni tí ó bá tara rẹ̀ inú òpè ìmá kínní kí la fẹ́ fi ṣe nítorí pé nínú àṣà náà ẹni tí wọ́n máa dá lásà màlọ́là ní ọgbọ́n ògbé. ǹjẹ́ oníkálukú ìpèníjà ńlá lélẹ́yìí jẹ́ fún wa káwọn jẹ́ni tó ṣe pé ń wá ìmọ̀ ká sì kí àwọn ọmọ wa lọ́kùnrin lóbìnrin kó a máa wá ìmọ̀ nípa ẹ̀sìn ìwá ìmọ̀ nípa ẹ̀sìn kò dín ni lọ́wọ́ àti ìwá ìmọ̀ nípa ayé kò dín ni lọ́wọ́ láti níṣẹ́ lápá kò sì dín ni lọ́wọ́ láti kan téèyàn á téèyàn fi wá kí ìjà àti ìmú kọ́ rọrùn fún yàn. ìmọ̀wó lọ́fẹ́ fọwọ́ rọ́ṣẹ́ yìí ìmọ̀ tó ṣe é pé ọ̀hún máa sì torí rẹ̀ sọ̀yìn ọ̀dọ̀mọ̀ àlìjẹ̀nà. níwọ̀n ní sàlẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam tó kúrẹ́gì anábì ní man saka tariqan yaltamisu fihi ilma. سهل الله له به طريقا إلى الجنة ẹnì kí ẹni tí máa ń tọjú àná kan láti fi wá ìmà ọlọ́run àbọ̀ tààrà ọ̀nà yẹn ṣe ìdẹ̀kùn fún ibi tí ọba wà lìjẹ̀nà. tí wọ́n bá sọ̀rọ̀ ọ̀mà ìmà ìmà nínú Al-Qur'an pé ọlọ́run ọba ó ṣàpọ́nlé ẹ̀wọ̀n tó wá mà wọ́n máa ń ṣàgbéga pò fún wa ìmà tí wọ́n sọ nípa rẹ̀ náà ni ìmà ẹ̀sìn. nítorí pé òfin ṣẹ̀ríya ó fi hàn wá pé al-lafzu idha utliqa insarafa ila al-fard al nígbà tá a bá wí gbólóhùn láyà ìtumọ̀ rẹ̀ a gbogbo ọ̀ma wọn náà nìmọ̀ nípa ẹ̀sìn nípa ẹ̀sìn Islam. àkàrà ọkùnrin wa ọ̀pọ̀lọpọ̀ ló ti fọ́ ọmọ à ọ̀pọ̀ àìmọye bàbá làwọn náà sì rọra wọn fún àwọn àmà ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn màmá màmá òun náà ni wọ́n fẹsẹ̀ lẹ́sẹ̀ tí wọ́n wá ń kọ́ nípa ìmọ̀ nípa ìfẹ́ ọlọ́run adúpọ̀ ẹ̀fọ́ náà nítorí dáa lélẹ́yìí àmì pé dáadáa kò ní sá láwùjọ wọn ní eléyìí ẹni tí wọ́n wá mà ìbáàjẹ́ ọmọdé ìbáàjẹ́ àgbàlagbà. ìbáàjọ́ ọkùnrin ìbáàjọ́ obìnrin ọ̀rẹ́ ló jẹ́ lórí wọn kọ́síkálukú mójútó àwọn ẹ̀kọ́ tí ń bọ̀ yìí lójú ọ̀nà kálíbà nímà lójú ọ̀nà kótó yẹn ó lè jẹ́ sábàbí dáadáa fún wa wọ́n bá jẹ òkun fún fún wa láyé àmà. alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ òun náà ni ká àfọ̀mọ́ nínú ọkàn wa wípé ìmọ̀táwọn ń wáyé nítorí tọ́lọ́wọ́n ọba nìkan là ń ṣe ń a wà nítorí nǹkan mi í ṣe nǹkan àforísùn wa òun náà ni pé afẹ́ ti lé ilé ayé kan mú àbí afẹ́ ti lé ipò kan bá àbá fẹ́ fi jẹ́ ẹni tó ṣe é pé gbogbo èèyàn máa láti rí bọ́bá dọjọ́ iwájú. àti pé pípa gan afẹ́ tara rẹ̀ jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí ọmọ abẹ láwọn àyè ńlá àwọn àyè tó ga tó gogoro láàrin ọmọ nìyà kò gbọdọ̀ jẹ́ pa ní nù. ìmọ̀ gbogbo and technology àwọn àmọ̀ yìí kò padà já sí báwọn ẹni tí ń wá aláǹtí pé ọjà kàkà bẹ́ẹ̀ ìmọ̀ nípa kéwú ló ti ẹ̀ wá tà ní ìsìn ìmọ̀ nípa kéwú ni wọ́n fi ń là ni wọ́n fi ń la lò ìmọ̀ nípa kéwú ni wọ́n fi ń ráyè tí wọ́n fi ń ráyè ìdènà tó fi wá jẹ́ pé ìmọ̀ tó kù tí wọ́n fẹ́ darí ọmọ rẹ sínú kí ṣe lè là. pàmẹ́lẹ́ iná ló lè gba ní kó fẹ́ kọ́ kéwú kí wọ́n wọ nǹkan ní ìsìn ṣùgbọ́n títí àníyàn rẹ̀ ọ̀dà àníyàn rẹ̀ ọ̀dà owó ló fi wá ìdí nu tó fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nínú mọ̀ ń wá máa kí ó mọ̀ ń wá máa kí ó ẹ rí i pé yọ́ọ́ máa dá àwọn ilé kí ó kọjá yọ́ọ́ máa dá àwọn onímọ̀ nípa ẹ̀sìn kọjá yọ́ọ́ pọ̀ láti lọ wá ìmọ̀ yẹn lọ́dọ̀ àwọn ló kọ wípé òun fẹ́ lọ sí òkè òkun òun fẹ́ lọ sí ìdálẹ̀ nílẹ̀ lárúbáwá ibẹ̀ ló ti fẹ́ lọ kẹ́kọ̀ọ́ nìwá tó bá wá ń dá máa ra ibi tó ti fẹ́ lọ kẹ́kọ̀ọ́ torí pé ilẹ̀ lọ́rọ́báwá ọkọjá méje yóò sì kọjá mẹ́wàá ilẹ̀ lọ́rọ́báwá ń bẹ lára ìhà áfíríkà táwọn wà àwọn ilẹ̀ tó ń bẹ lára ìhà ilẹ̀ ásíà lọ́rùn yóò máa wá tẹ̀sà láàrin àwọn àlù lọ́rọ́báwá yẹn ibo ló ń fẹ́ lọ gan nígbà tá a mọ̀ pé ilẹ̀ maka ní Sudan a mọ̀ àmọ̀kínú ilẹ̀ lárúbáwá ní Algeria Aljazair àmọ̀kínú ilẹ̀ lárúbáwá ní Morocco Almaghreb àmọ̀kínú ilẹ̀ lárúbáwá ní Libya àtìmọ̀kínú ilẹ̀ lárúbáwá ọ̀nà ní Mẹ́sì àmọ̀kínú ilẹ̀ lárúbáwá ní Yemen kò sì síbi tá a dé nínú àwọn ilẹ̀ lárúbáwá yìí tá a lọ akẹ́kọ̀ọ́ tá a ní rẹ́ kọ̀ọ̀kan àwọn arìnkè ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ la fẹ́ kọ́ abẹ́ nímà nípa ẹ̀sìn tí wọ́n máa fi tẹ̀sí fi ṣe ìkẹ́wọ́ ike ńgbà táwọn bá kọ́ kí n tán àwọn fẹ́ẹ́ wá sí àwọn èèyàn láǹfààní kí wọ́n jẹ́ ní tí ó ríra àwọn fẹ́ẹ́ sí wọn láǹfààní kí wọ́n kúrò nínú kùnkùn wá sínú ìmọ́lẹ̀ àwọn fẹ́ẹ́ sí wọn láǹfààní wọ́n jẹ́ sí tẹ̀lé tanubẹ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹ̀rí pé gbogbo ẹnu tí wọ́n ń jẹ́ yẹn kí máa padà já sí pàbó gbogbo mọ́lẹ́kùnkẹ́ mọ́lẹ́bẹ́rún ní ìgbà tí wọ́n bá padà kọ́kẹ́ ńta wọ́n máa padà dá sí òtún bá ń tẹ́ iṣẹ́ padà bá wọn lórí ẹ̀ yọ̀yà yín lẹ́nu nítorí pé àníyàn tí wọ́n ní ẹ òun náà ni wọ́n padà mú ṣiṣẹ́ lórí wọn ọ̀gọ̀rọ̀ wọn tó bá ní àyè sísílẹ̀ fún wa láti lọ kẹ́kọ̀ọ́ nílẹ̀ Sudan yóò máa sọ pé sẹ́lẹ̀ bá ń wálẹ̀ Kuwait ni tó bá sọ pé àyè sísílẹ̀ fún ọ láti lọ kẹ́kọ̀ọ́ nílẹ̀ Yemen yọ sọ pé báwo ni ti sàwùdí àwọn ibi tó wù ọ́ tó wù ọ́ nìyẹn tẹ̀wé ọ̀rọ̀ wò wò alukurani ò pé méjì irú alukurani tí wọ́n kọ ní sàwùdí ó náà ni wọ́n kọ ní yemen ó náà ni wọ́n kọ ní sudan ṣùgbọ́n yóò wù ọ́ pé kó wọn lọ sí sàwùdí yẹ àbí kó wọn lọ sí alukuwait àbí kó wọn lọ sí al-Imarat al-Arabiyya àbí kó wọn lọ sí Qatar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé nǹkan ọ̀sọ̀ mùsíbẹ̀ yẹn nǹkan wọn sọmù síbẹ̀ yẹn ibẹ̀ yẹn èèyàn lè rí nǹkan lé ayé èèyàn lè rí nǹkan kójọ mẹ́rin kéwù kéni táwọn ará kékeré tán kí wọ́n máa wá jẹ gbàtí ìsìnkú àmà dànù omi àmà wà mú wala hawla wala quwwata illa billah àníyàn ti bàjẹ́ láti bẹ̀rẹ̀ ìdínú ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ilé ayé lásán ni wọ́n wá kéṣe kékeré afẹ́kọ̀ọ́ àwọn ọmọ káyọ̀ bá tún fi sọ ọmọlàkejì lórí lórí al-ikhlas kọjá tó torí ti Allah ọmọ ìhùwà al-ikhlas fi talab al-ilm kí wọn ni wọn pè ní sísá kan nínú pa àwọn àmà òun náà ní kó máa wá mà lẹ́yìn tó fẹ́ tara bẹ́ẹ̀ gba ìmàkanu kúrò lára rẹ̀ tó sì tún tara kéwàá ti máa gba ìmàkanu kúrò lára àlùmọ́ rẹ̀ ẹni tó bá ní kí ọwọ́ dàrí ọdọ́dọ̀ wọn kọ́ra máa ṣe bẹ́ẹ̀ ìbùdókọ́ àwọn ìlà lẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ kí wọ́n ju ọlọ́run ọba ẹlẹ́dàá wa ilé ìlú wọn pèlè al-ikhlasu fi talab al-ilm èsì pé àmọ́ wa wá mà torí pé mo fẹ́ kọ́lé àmọ́ wa mà nítorí pé mo fẹ́ gun mọ́tò àmọ́ wa mà torí pé mo fẹ́ dènyà pàtàkì àmọ́ wa mà torí pé mo fẹ́ dènyà jàǹkàn àmọ́ wa mà nítorí gbogbo àwọn arọ́ lásán ilé ayé yìí báyìí àbí màá fẹ́ lọ. tí ilẹ̀ lágbára lọ kọ́mà màá ti àwọn ẹni tó wà nítòsí ní múmálẹ̀ ìní kọ́ lọ́dọ̀ wọn nítorí mo fẹ́ tilẹ̀ lárúbáwá gan mo fẹ́ fi bọ́ sí Europe ẹni tó bá wá màá nítorí eléyìí orí ara rẹ ló ṣe okò sẹ́lómi àníyàn gbọ́dọ̀ kọ́kọ́ dáa ẹlẹ́kẹ̀jì òun náà ni láti fi àwọn gẹ́gẹ́gẹ́ burúkú ti ń bẹ nínú ọkàn rẹ àwọn àníyàn burúkú àníyàn radarada àfojúsùn rédèrèdè eléyìí ti ń bẹ lára rẹ yẹn ọgbọ́dọ̀ fọọnù nítorí pé òkùnkùn ní ọmọ màánù rẹ wọn máa bínú rẹ ti ṣe rí ọmọ tó rò rẹ ọmọ tó fẹ́ fi kí òyì wá tó lọ́n tó takùtà nàbì wa wọn inú rẹ wọn máa dáadáa gẹ́gẹ́ bí òde rẹ táwa rí nítorí pé. anabi sallallahu alayhi wa alihi wa sallam ó tún fi hàn wá nù àdéhùn tó kúnrégé ó ní man talaba ilman mimma yubtagha bihi wajhu Allah la yatlubuhu illa li nayli 'aradin min a'radi dunya lam yanal ẹnikẹ́ni tó bá fi lè wá ìmàkà nínú ìmàtàwọn èèyàn máa wá láti fi rí ojú ọlọ́run. òun àwa wá àfi nítorí àti ẹrù kan nínú ẹrù ilé ayé anábì ni kò ní gbóòórùn àlìjáná kò ní gbóòórùn àlìjáná torí ẹ̀ka kíyè sára ó lè gbogbo nǹkan ó lè tara rẹ̀ gbogbo àyè gíga àmọ́ mẹ́jọ jẹ́ pé gbogbo nǹkan tó fẹ́ nù àyè gíga ló fojú sùn a'udhu billah máa wá torí gba ìmọ̀kànnù kúrò lára rẹ̀ kó tó tara ẹ̀kọ́ gbanú kúrò lára kọ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ lẹ́ni tí fi ń wá ojú rẹ Allahu Rabbul Alamin. nínú àwọn ẹ̀kọ́ tí ẹni tó fẹ́ wá mà tó gbọ́dọ̀ ni onáni kó jẹ́ kí ọkàn rẹ kó gbófo kúrò nínú gbogbo nǹkan tí máa sẹ́rí ẹni kú wíwá mà wàá wá jẹ́ kí ọkàn rẹ kó dúró ṣinṣin sára pé ìmàlẹ́mí sá wá ìmàlẹ́mí sá wá. nínú àwọn ẹ̀kọ́ yìí olóyìn kan ní bá wà náà ọwọ́ àjọ ẹni tó láyọ̀ ọkàn ó jẹ díẹ̀ tọ́jú halal olóyìn yóò máa jẹ èèyàn gbọ́dọ̀ máa jẹ àjẹ yóò bá àjẹ yóò ọgbọ́dọ̀ ẹni tí ń wá mà nítorí pé tí èèyàn bá ti máa jẹ àjẹ kò sí tàbí ṣùgbọ́n pé padà èèyàn bá ti yó láàyò jù ọpọlọ yìí tún ṣiṣẹ́ bó ṣe yẹ má èèyàn ti àwọn débi kójú rẹ̀ dà nítorí súnmọ́ náà ní pọpọlọ náà ti dà ìmọ̀ òní ráyè ní orí irú onítàn díẹ̀ òtítọ́ sì jáde tó ṣe é pé sá àwọn ó sì jáde tó ṣe é pé gbogbo ògbà ahọ́n rẹ̀ lórí ṣíṣe ìrántí Allah nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa olóhùn ṣe orífẹ́rú òun náà láti ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kó fún wa nímà ní ìgbà tá a bá ti wá kùnà tí ìjákulẹ̀ bá ti bá wa níbi àti máa pè é níbi àti máa tọrọ lọ́dọ̀ rẹ̀ táwọn ẹni náà yàtọ̀ sí tí ọba fún wa mà kò sí lọ́nà òfin sọ fún Ànábì sallallahu alayhi wa alihi wa sallam yóò wá qur rabbi zidni ilma. pé ìwọ Olúwa ẹlẹ́dàá mi máa pé ìwọ Olúwa ẹlẹ́dàá mi ti àlékún mà fún mi. ọlọ́run máa tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ láti tọrọ àlékún mà. àìwá ìmọ̀ lọ sọ́dọ̀ òrùka olóòka àbàmì gbogbo àdúgbò gbogbo olúgbogbo gbígbé òrùka ẹ̀dá ti rò ká yìí fún ajé àwọn ọpọlọ rẹ yóò di ni ọpọlọ rẹ yóò di wọ́n fẹ́ ní ọ̀gbọ́n ogun ọ̀ọ́yà olódo ju alẹ̀ lọ. àyíká máa ń bá wọn mà rẹ tọrọ ọmọ rẹ lọ kan fún ọ wọ́n lọ ọ̀ǹgbà méjì wọ́n ní ọmọ ọmọ fi mu olódo kọjá nítorí pé ìmọ̀lẹ́ ọdún àti pé dídọ̀ sí dúdú ọpọlọ rẹ ọmọ dúdú kọlọ yẹn lẹ́dàá ara kọ́ sànù wa wọ́n kọ̀rọ̀ bẹ̀zẹ́dẹ́lẹ́ ẹ̀yẹ̀mà olóyè ni sí àlékún ọmọ fún mi. ọ̀rọ̀ ọlọ́mọ ọlọ́mọ àǹtú ọ̀ńdọ̀sí inú rẹ̀ ń tẹ́ra rẹ̀ jẹ ọ̀sán kúrẹ́ nígbàgbọ́ àwọn òbí lẹ́ẹ̀. eléyìí nǹkan ni wọ́n fi wọ́n fi máa wá mà ìbá ti kọ́ ẹ̀yìn ìbátan bẹ́ẹ̀ tí máa fi wá mà ọba ti kọ́ ànábì sallallahu alaihi wa alihi wasallam nítorí ọ̀rọ̀ kọ́ ànábì tí ọba ti tà lọ́dọ̀ jẹ ajẹ́ pé kò sáǹfà nínú ìgbésí ayé rẹ̀ ni ọlọ́run ànábì pé wọ́n kó irú ẹ̀ ẹ̀ látàrí pé ájò ájò àdánù ọmọ tí ń lọ sí sukù tí ń kàwé rẹ̀ ọmọ tí ń lọ ilé kí ó tó ọkọjú mọ́kí rẹ̀ yóò máa wá wòó pé ọmọ kó kúkú lọ ọpọlọ òun yóò kó má dà sínú ẹ̀ láì jẹ́ pé ìyàrá wá mà á tààyàn tàlẹ́ ìsẹ̀lẹ̀ mọ́rùkù yóò lọ́jọ́ àwọn ìmà wọlé ìsà ọkọ̀ ẹ̀lẹ́mẹ̀ kẹ́mẹ̀ ní hùwà jà ìlú lọ́wọ́ ìmà ọ̀sẹ́ni àfi kéèyàn kópa rẹ̀ ọmọ ma ọ ọbẹ ọ ike kó fún anímọ̀ yẹn ìrántí ìrántí tó ọmọ ìrántí Allah ahọ́n yẹ gbọ́dọ̀ gbò ọmọ ọmọ pé ń gbogbo gbà kó ya rẹ̀ kó ń lọ ọpọlọ rẹ̀ sí ìmà kó máa ṣàlékún ìmà fún ọ eléyìí ní ìlànà táwọn mùsùlùmí máa tẹ̀lé yé pa wa gbọ́ ọ̀nà kọ́nà kan agbárí fẹ́ni tí ó sọ oògùn sọyẹnu irú wọn ni ma tó ìsùkù irú ni wọn ni máa tó kalẹ̀ bọ̀ yọ ma wò bọ̀ bí orí ara nítorí kékeré ọ̀nà téèyàn fi ní máa kọ́ gbálẹ̀ ọ̀nà téèyàn fi ní máa kọ́ gbálẹ̀ ọ̀nà bí ẹni tó fẹ́ tó olùmọ̀ọ́ni tí wàhálà ọ̀fẹ́ tó kú ní ọ́ ń ń بدون عناء والجنون فنون ọbẹ̀ ẹgbẹ̀lùmọ̀ láì sí wàhálà ọlọ́run wèrè nítorí pé àlè lówó wàlẹ́ ìsọ̀tì sábàlì máa lè dúró lọ́mọ ṣàkọ́tì tàhámẹ́lùwà wàhálà mọ̀kẹ́sẹ̀ ẹ̀kọ́ àlè lówó láì sí wàhálà a sì máa gbọ́ kéré sí ìmà báwo wà ló ti fẹ́ ní mà láì sí wàhálà o lè ṣèṣe jàmá torí di ẹlẹ́yìn ẹni tí bá wá ìmà yóò máa pè ọlọ́run yóò máa bẹ ọlọ́run nítorí pé ọlọ́run ọba ló máa ń fún yàn nímà yéé ṣe pé ìyànjú rẹ iná ló fi nímà ṣùgbọ́n wàá máa gbìyànjú wá sì máa bẹ́ lọ ọlọ́run ọba wa padà fi ọṣẹ kò ń bẹ́ yéé ṣe pé oògùn iná wa lọ ra gbálẹ̀ wọ́n máa náà máa tan ara rẹ láti mú ọpọlọ rẹ ó ọrụ oògùn kan wa tó ń bá ti ro àwọn awin àwọn ní ọ̀bùn kọ ìdáwò ìwé bá ọkọ̀ dáwò ajẹ́pẹ́ ìwé náà ní ọmọ rẹ sídìí eléyìí gbogbo eléyìí ọmọ fi hàn àwọn báwọn yẹn ṣe máa tara wọn dànù ìdí nu táwọn yẹn tí ò ní kankan nítorí pé dáwò ni bá ni jìnnà sáwọn èèyàn díẹ̀ nítorí pé èèyàn àwọn àwọn àmà ìmọ̀ tí wọ́n ń wá àwọn ọlọ́mọ tó sún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa bọ́ ọsọ kò ní ní ti pẹ̀lú màáyún àwọn fẹ̀ sẹ́rì rẹ̀ kóńdì ìmọ̀ tó ń wá ni wọ́n máa bọ́ sọ̀rọ̀ wọ́n máa pè ọ́ lọ síbi tó o ti ní mójútó ìmọ̀ rẹ̀ tó wọ́n bá ti ń ó di pọ́ǹpá máa di pọ́ǹkà kún ọwọ́ àti ọ̀sẹ̀sẹ̀ àwọn ẹni tó máa bá rìn àwọn ẹni tó máa bá káwọn náà jẹ́ ẹni tó jẹ́ pé irú rẹ tiwọn náà irú àfojúsùn rẹ làfojúsùn tiwọn náà irú àwọn máa bá rìn àwọn máa bá rìn. sọ́ra fún ẹni tó ń jẹ ọba tẹ̀ sọ́ra fún oorun májẹ kó oorun ọba tiẹ̀ jẹ aha. nítorí pé tarumu al-'izza thumma tanamu layla yaghusu al-bahra man talaba al-la'ali ọ̀fẹ́ da ọ̀wọ́n fi gbogbo òru sùn ọ̀rọ̀ sẹ́ni tí máa wá lóòló à yóò kó sí òkun ni ẹni tí máa wá òkúta olówó yẹ bíi tó ń pè ní lóòló yóò kó sínú òkun torí di ẹlẹ́yìn báyìí oorun oorun oorun ọ̀rọ̀ tí máa wá mà tọ́lá jẹ́ kó oorun ti ba yé ẹ̀jẹ̀ òdo náà ọba yé ẹ̀jẹ̀ bákan náà sọ ọ̀rọ̀ pọ̀ tọ́rọ̀ bá ti pọ̀ jù í máa ń pọ̀ làákàyè tọ́rọ̀ bá ti pọ̀ jù í máa ń pọ̀ làákàyè kí sọ̀rọ̀ ọ̀mà náà sọ ọ̀hún kẹ́kẹ́ ń discuss kí ni ń discuss tí wọ́n ti tó máa discuss wọ́n tó ti wà á máa onímà ó sì tó máa discuss nígbà tó bá wà màtọ́ bá jiná ìgbà náà ló tó máa bá àwọn èèyàn fi kùn lókun ló tó máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn bákan náà ẹni tí wọ́n wá mà wọ́n sọ̀rọ̀ báwọn aburú tí máa tara àmà torí gbogbo nǹkan kò sí nǹkan tó jẹ́ pé dídá rẹ̀ ní ìgbà ọgọ́rùn-ún yóò ní àwọn àléébù kan yóò láwọn ayé kan eléyìí tó ṣe é pé a rò pé irú rẹ̀ láì wà ń tó nínú àwọn ayé àti àléébù eléyìí tó wà ní àwọn àmà wa àwọn nǹkan tó ń yìí fún un alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ wọn máa wá màá nítorí ojú ọlọ wọn wá màá kí n ọlọ ni mi wá màá nítorí nǹkan mi tó ti wá màá nítorí nǹkan mi àbùkù sí ọ àyíká ti ṣẹlẹ̀ sí ọ eléyìí alákọ̀ọ́kọ́ bákan náà nínú aburú àti àlébù bẹ́ẹ̀ ni kò ti wá mọ̀ sí gbogbo ẹnikẹ́ni tọ́nà fún nímà tó wá gbé ọlọ́run ọba yóò kó ní ìjánu ná tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alkiyam bẹ́ẹ̀ ló sì wá nàdí sànẹ́bà muhammed sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ ọmọ òdodo ọ̀sọ́ bá wọn yẹn ọmọ ní ọlọ́run ọba fi pamọ́ láti ó gbé pamọ́ ọmọ nípa àlànà nẹ́bà muhammed sallallahu alayhi wa sallam ó fi hàn wọ́n yẹn ìjọba yìí pé ojú ọ̀nà àti tẹ̀lé ojú ọ̀nà àti soríbu ńlọ́ngàn torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ àmánà ńlá ní bẹ lọ́rùn yìí àmánà ike ẹ̀ńtẹ́ àmàyẹ gbọ́dọ̀ sàlàyé rẹ̀ fáwọn yìí. وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه ọlọ́run ẹlẹ́dàá wa ti bá àwọn ẹni tá a fún ní síra dámẹ́jẹ̀mù eléyìí tẹ́ tàwọn ló síwájú wa àtàwọn náà ti di ọ̀gbìn náà kìíyàmà ọlọ́run ẹlẹ́dàá wa bá gbogbo ẹni tó bá nímà ọba wọn ṣe àfihàn tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ báwọn yẹn ẹ̀ sì ní gbé pamá kí ló á ti kí ló ṣẹlẹ̀ lóbi jẹ́ pé ọgọ́rọ̀ nínú àwọn èèyàn ní ìsìn nǹkan tọ́jú òdodo tọ́jú ẹ̀sán náà gbígbé pamá ni wọ́n gbé pamá wọn ò kọ́rọ̀ sáwọn èèyàn ìrọ̀rọ̀ burúkú ni wọ́n máa pa báwọn èèyàn wọ́n máa fẹ̀kọ́ báwọn èèyàn ni lórúkọ pé àwọn máa jàǹbá wọn ọ̀rọ̀ ọgbọ́n pọ̀wọ́ táwọn arígbà lọ́dọ̀ wọn ojú ọ̀nà àròjì àwọn òṣìṣẹ́ pọ́jú torí pé àwọn èèyàn wà yí báyìí ẹjẹ́ pé wọ́n máa bẹ nípa ẹran káwọn sì máa bẹ ní ìta ẹni tí wọ́n máa dà wọ́n lọ bí tó wù àwọn bẹ́ẹ̀ àwọn lórúkọ ẹ̀sìn ó sì máa parọ́ fáwọn èèyàn wọ́n máa parọ́ fáwọn èèyàn máa wí wí títí torí tí ó fi lu aago ńgbà torí bá lu àti pé pápá gan ìmísí ń dé sí látọ̀dọ̀ ọlọ́ọ̀ni ìmísí ó dé sí tani látọ̀dọ̀ tani. tí ọba àjẹbẹ bẹ́ẹ̀ nìkan ìlọsẹ wa lè mú àwọn èèyàn lẹ́rú lóbi wípé òun ni yóò máa fàyè ń tẹ̀sẹ̀ lọ síbikíbi tọ́wọ́ wọ́n ń sàlàyé ẹ̀sìn ọlọ́run bá pè é lódodo eléyìí rẹ̀ kẹ́ ẹ̀ tẹ̀lé kẹ́ ẹ̀ sóríire wọ́n mọ̀ wá sọ pé ìjọba gbọ́ ọjà rẹ̀ gbogbo ẹgbẹ́ fẹ́ sọkúsọ lásán ni tí wọ́n sì mọ̀ pé kì í ṣe sọkúsọ àwọn tó pọ̀ lọ́gbà ó ti sọ ọ́ di dìdìrì ó ti di dàdà nǹkan mi lọ́wọ́ ẹ̀ ìjọba wò ló ń fi ọ́ sí nítorí pé òun ọ̀fẹ́ kọ́ ọmọ òdodo kọ̀fẹ́ kọ́ ọmọ náà nítorí pé tìrò rẹ̀ bá lọ ọmọ náà òkúta bá wọn tìrò rẹ̀ bá lọ ọmọ náà gbogbo aburú àtàyídá tí fi ń sọ tí ẹ dópinu orí ìdí ẹlẹ́yìí báyìí kò sí ẹ náà tó lè pe irọ́ lódodo àyàfẹ́ ni tọ́ba fẹ́ sórí ibú rọrùn gbogbo àwọn tí ń ta àwọn èèyàn jẹ tí wọ́n fi lóru tí wọ́n fi ń pe lálẹ́ táwọn èèyàn àwọn náà ń máa títí nínú ara wọn pé òpùrọ̀ burúkú làwọn torí pé ọlọ́run ẹlẹ́dàá wa ni balil insanu ala nafsihi basira àti pé pápá gan mẹ́yàn ojú rẹ̀ ọ̀fọ́ sínú ara rẹ̀ ojú rẹ̀ ọ̀fọ́ sí inú ara rẹ̀ ó náà mọ ara rẹ̀ bó làárọ̀ ṣe rí ó náà mọ tó ń ṣe báwo ni tó ń ṣe ṣe rí torí ẹni tí ń tẹyin jẹ ti mara rẹ̀ ní ẹlẹ́tàn jẹ ẹni tí ń ba ti ń jẹ ti mara rẹ̀ ní abatẹni jẹ ọwọ́ akusọwọ ẹ̀yin tí wọ́n ń tàn jẹ tó ba ti ń jẹ ike kọlọ ń jẹ kẹ gbọn kọlọ ń jẹ kojú yọ ńlá kẹ mọ kù sí igbó pé wọ́n ń tàn yín jẹ iná ẹ lọ ẹ bá kú wọ́n ba ti ń jẹ iná ẹ lọ bá kú kọlọ wọn bá kọ ọmọ sì wà bẹ́ẹ̀ wọ́n bá ń jíṣẹ́ rẹ̀ lódodo. gẹ́gẹ́ bí tí wọ́n fi mà wá ni ìwọ̀nba lànà ọba ma láwùjọ wa ìwọ̀nba là ọba ma ní àyíká wa wọ́n gbà tó ṣe pé ìjàmbá làwọn ra gbálé ìdí ìjàmbá làwọn ti ń rí jẹ àríjẹ ní jàmbá ni wá ìdí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi jẹ́ pé mọ nǹkan kan nípa ọlọ́run nínú aburú tó tún wà fún ìmọ̀ lẹ́yìn

àti àtàyàn ọ̀rọ̀ ìtàn alárúbáwá máa sọ yọba lọ́lọ́ sọ bọ́lá ti sọ pé olóde tí ọ̀dà kankan mu ẹlòmíì lè mọ́ràn ànábì lọ́lọ́ lọ sọ̀rọ̀ subhanallahi alazim etí ọ̀rẹ́ kò rí bẹ́ẹ̀ torí àgbọ̀dọ̀ pa ọmọ lọ etí ìbá àgbọ̀dọ̀ pé lọ́rọ̀ lọ etí ìbá àgbọ̀dọ̀ pé nílànà eléyìí jẹba náà nínú àwọn táwọn ẹni tí wọ́n wá màtọ́ gbọ́dọ̀ sọ́ra fún òun náà ni faqdul khashyati fillah kéèyàn ṣe àfẹ́kùn kéèyàn ṣe àfẹ́kùn páyọ̀ lọ ẹni tí wọ́n ṣe àfẹ́kùn páyọ̀ lọ wọ́n pé rúùmù àwọn ọlọ́kọ́ lábẹ́rẹ́ torí pé ọlọ́sọ pé innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn olùmọ̀nìkan ló máa ń páyà Allah nínú àwọn ẹrú ẹ̀ àwọn onímọ̀ ló máa ń páyà Allah nínú àwọn ẹrú ẹ̀ wọ́n ní al ìdáǹpè ní khashiyah onáni alkhawfu almusahibu lil'ilm ìbẹ̀rù tó pẹ̀lú mà ìbẹ̀rù tó pẹ̀lú mà òní wọ́n ń pè ní khashiyah ẹni tó máa ń páyà ọlọ́run tìmátìmá ọ̀nà làwọn olùmọ̀ kọ́ ẹ jẹ́ pé ìmọ̀ lọ́kọ́ ó sì ṣòfò ìpáyà ọlọ́run nítorí dájú nípò ṣòfò kọ́ àwọn sànù wa nínú aburú ilé ìtọ́jú máa ń ṣẹlẹ̀ sáwọn ẹni tó wà mọ̀ tó a fún ni alkibru wọlé ọ̀ṣù ìgbéraga lójú wọ́n sábà sí àwọn ẹni tó bá wà mà wọ́n wúra rẹ bí ìgbà tó yóò lójú ni bí ìgbà tí gbogbo ayé yòókù àràrà lásán làwọn ó lọ́gà wàlà hawla wàlà ọ̀yọ́ ẹni lójú kọ̀ ọlọ́run ọba nìkan ló ní mọ́tómọ́tó òun gan àmọ́ wọn ẹni lójú lórí kíni pé kí la ti kí la ti dà tóbi wá gbọdọ̀ já sí pé àmọ́ wọn gàjìká àmọ́ wòrà wa bí ìgbà tí ọ̀dọ́ mi mà àmọ́ ṣègbèraga àmọ́ tọrọ ẹni lójú. a'udhu billahi minash ìmọ̀lẹ́ iná lẹ́yìn ìgbà tó ń ti débi tó ń lẹ́ni náà tó ń lè mú lọ́rẹ̀ lẹ́yìn ìgbà tó ń ti ga débi tó ń ga dé yìí àwọn ọlọ́wọ́ bá nìkan lọ́gà ọmọ èèyàn kọjá máa ń kankan kẹ́sì máa wọ́ ọ̀pọ̀lọpọ̀ tó ti pé wọ́n ní ń pè ní màlónì náà nípa àgbàwé ẹ̀rí ìwé ẹ̀rí yẹn ti sèmà ìwé ẹ̀rí kì í sèmà bẹ́ẹ̀ lẹ́nu àwọn olùmọ̀ọ́ àwọn onílàákà ikò lé lórí pé ìwé ẹ̀rí kìí ṣe mà páàrí lásán tó ń tọ́ka sí ẹ̀kọ́ kọjá ó sì lóye ọdún báyìí nílé ẹ̀kọ́ ń bì eléyìí tó túmọ̀ sí pé mo gba páàrí kò yẹ kó jẹ́ kí n máa gapá kí n máa sára lè kò yẹ kó jẹ́ pé màá máa wá fi ẹ̀kẹ́ màá máa kọ̀ kẹ́sáwọn èèyàn nígbà táwọn kọjú sí mi nítorí pé ìmọ̀ òdodo ó máa ń jókòó tẹríba fún yàn ni wọ́n á jẹ́ kí ìgbéraga kó ba tiẹ̀ jẹ́ ìjọra ẹni lójú má jọ ba ayé rẹ jẹ́ nítorí pé ẹnìkan ò ní máa jọra ẹ lójú kó máa gbéraga àfi kó jẹ́ pábùkù ní ọ̀ma kan àbùkù ní ọ̀ma jẹ́ tiẹ̀ àmẹ́ni tí bá ń rẹra rẹ̀ sílẹ̀ gbégbé ga lọ́wọ́n bá máa gbèrú wọn ga. bákan nínú àwọn nǹkan tó tún jẹ́ aburú fáwọn ẹni tí ń wá mà àtàwọn tó ti nímọ̀ tá a gbọ́dọ̀ sọ́ra fún òun náà ni almirau wal khusumati wal jidal fáńfà àti ká máa bára ẹni jà àti ká máa ṣe àríyànjiyàn wọ́n máa sábà wọ́pọ̀ láàrin àwọn tó wá mà ẹ máa rí àwọn fáńfà tí ò nítumọ̀ a máa bára ẹni jà lórí rọ́ọ̀ torí ẹ̀ ní ìlú kan. ẹ dákun àwọn ọ̀rọ̀ ń jẹ àwọn ọ̀pọ̀ ara wáyé ó ti wá yàrá rẹ̀ nínú kó lùmọ̀ ni wọ́n ó ti wá àní àhán ah, kí ló dé kí ló lè fàjà ó ń di ìmọ̀ tí wọ́n ń wá ni àbí jíjá òṣù náà wọ́n fi ń fún wọn lówó à ń torí pé kí ló omi ò Aha nítorí pé lẹ́yìn pé àwọn èèyàn lọ sí di òdòdó kí lè fẹ́ máa jà sí ń jà kí lẹ́yìn wá dálẹ̀ tó fi bípò kí lẹ́yìn dálẹ̀ tí ipò tara rẹ̀ jáde la hawla wa la quwwata illa billah ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa fi wá dáadáa lọ́dọ̀ Allah tí wọ́n máa fi wájú ọ̀gbẹ́ni dàgbé rárá làwọn èèyàn ti sọ di níta àfin wálé ayé kí lọ́ọ́ fẹ́ máa bíjà ìjà lórí kí ogun bàbá rẹ̀ ò pín dáa ni àbí báwo. bákan náà nínú nǹkan ó ti jẹ́ aburú tá a gbọ́dọ̀ sọ̀ra fún àwọn a wá mà òun náà ní ọgọ́rùr ìmọ̀ tara ẹni jẹ kí ẹ tara jẹ kó máa gbéra rẹ gẹ́sí ayá wọ́n wúra wọ́n lọ ń tó báyìí wọ́n lọ ń dá báyìí rọ. yàrá wọn rìn lẹ́ni tí ń ta pátákà ẹ̀sìn bọ́ọ̀lù ti dánwọ́ rẹ nu láti fi hàn yín pé ẹ̀sìn tó náà nọ ó ń dùn yín lọ wọ́n lẹ̀ gbogbo yín lọ. a'udhu billah bákan náà nínú aburú a tún gbọ́dọ̀ fún ọ̀nà ni at-tasarru'u káma yára dáhùn yẹn lóhùn wọn bá ṣèbéèrè nípa ẹ̀sìn káàsì máa gbé wa lójijì lànà tó àwọn ọ̀nù dáadáa nítorí pé ẹni tí ń béèrè ń gbà mí ń náà mọ̀ pé kí ló nínú tó ń òun etí ọ̀wá èmi náà kúkú máa pé kíní yọ ọ̀dà ṣùgbọ́n bàbá eléyìí olóyè ló tì mí sí olóyè ṣe tontorí de eléyìí àfẹ́ wáná iná la fi mùsùlùmí afẹ́ wà lè jẹ́nà la fi ń tẹ̀lé ta nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó o bá ti ní ma gbé ẹnu ẹ lọ́kù sẹ́nu rẹ dédé síbi wala taqfu ma laysa laka bihi ilm ntọ́ ọba ti ma nípa rẹ̀ gbé ẹnu ẹ lọ torí àyè dákẹ́ ká sì sọ àyè dákẹ́ ká sì sọ kí ló dé ibi dẹ́pẹ̀kọ́ nípa ẹ̀sìn òun ló di nǹkan táwọn èèyàn tó fọwọ́ ẹ̀hẹ̀hẹ̀ eh, eh, eh, mú wọn ò ká kún nǹkan bàbàrà wọn ò ká bá ti ṣẹlẹ̀ lágbóyè kẹfẹ́ ẹjọ́ kí bọ̀dá kí ni ó dé bàbá dé àbílẹ̀ bọ̀dá tí ọmọ kankan bá iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ọmọ kankan nípa ẹ̀sìn tí wọn bá ti dọ̀jọ́ kí lẹ́ lọ́sẹ̀lẹ̀ ìṣọ́kọ̀ ẹ̀sẹ̀ àṣàkúrò láàmú ẹ̀dógún ẹ̀sẹ̀ àṣàkúrò láàmú ẹ̀dógún ọ láwọn ọ̀ràn tó ṣe é pé táwọn bá lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa rẹ̀ wọ́n lè pe ẹ̀padà wa lọ́tùnla ẹ̀padà lọ́tùnla wọ́n ó ṣèwádìí nípa rẹ̀ káwọn olè bá àfọ èsì tó ṣe déédéé iná àlálẹ́ ìmọ̀kan máa fẹ́ kí ẹni kíni bẹ́ẹ̀nbẹ́ lákùnrin ọ̀sẹ̀ sẹ́kùn láìpẹ́ ẹ̀dógún sí ẹ̀mẹ́ ẹ̀mẹ́ ọkọ̀ nínú àwọn aburú ń nídìí ipa awámà tá a sì afọ sọra fún ọ náà ní ká máa ṣe àjàngbìlà sí ìfẹ́nu kájẹ́ pé ìfẹ́nu wa ọlọ́ọ̀là ń gbogbo táwa bá ti rò tá a ti rò nu wa ó deede ṣe déédéé gbogbo táwọn mi bá rò kò lè ṣe déédéé ó dàgbò ti pa inú ẹ̀rí tónítì á bákan náà nínú rẹ̀ náà ni wọ́n fún wípé èmi ti èmi ti fi okùn tí mo gbé lé ẹnìkan ibi tó bá rò kọ́ máa fà mí lọ. agbada lọ sọ̀rọ̀ wọ́n tẹ̀lé tí ti jó nítorí pé oníkàlùkù bá kọ́kọ́ fọ́ọ̀mù aburú lélẹ́yìí aburú tí ọ̀yẹ́ kọ́ bákan náà nínú àwọn aburú eléyìí ti báwọn ẹni onáni atahasudu wàlhik kájínà sí ìlara sísè lára si ni àti kèéta dúkùú kájínà sí ètò ìtọ́jà àwọn ẹni tí ń wá mọ̀ àwọn ẹni ẹ̀kọ́ fẹ́ràn ara wọn jù pàápàá jùlọ ìmọ̀ tó ní pẹ̀lú kọ́ọ̀lù ńláhùn kọ́ọ̀lù rọ̀sùlù àwọn tó bá ń tọ́ wá mọ̀ ilé ayé iná ayé la fẹ́ ní nǹkan ní ayé la fẹ́ kójọ òsì tàbí ṣùgbọ́n pé là ń pọ̀ ìlànà ọ̀pọ̀ àní fẹ́ràn ara wa nítorí wípé a máa wá ọ̀nà láti mú kí ilé ó dì mọ́ ọmọ ìyá wa lẹ́sẹ̀ kó kódà kó kókó dànù sínú kòtò ọ̀fìn kí wọ́n lè bàa ga nítorí pé a ti fojú sun pé ṣùṣubú tiẹ̀ ìdí ṣùṣubú tiẹ̀ ní gíga tiwa wà ìdí bá bàjẹ́ fún iná ìyàwó ti dìde kò sí ẹkọ rí bẹ́ẹ̀ kéésì sàdédé rí bẹ́ẹ̀ ọ̀pọ̀ láwùjọ lónìí àmọ́ ńtọ́pàá tó fi rí bẹ́ẹ̀ ni pé ilé ayé ni wọ́n fojú sùn èsì tó wà lọ́dọ̀ ọlọ́ ni wọ́n wá ẹ̀yọ́ mi àmọ́ wò pé gbogbo dáadáa dábà máa rí lágbádá ti dínà ẹ̀ máa wa àti pé pápá gan kò tí ẹ̀ jẹ́ káwọn èèyàn rí wa pàwọn náà ń bẹ ìdí nì tó fi jẹ́ pé ẹnìkan ò tí ẹ̀ rántí káwa náà wà nílé ayé má bàbá wa débẹ̀ eléyìí báyìí ó ti dà wá lẹ́nu ó ti dà wá lóògùn nù níyàwó tá a bá wá fún ẹyin rẹ̀ kò tí ń tó burú mbẹ ìdènà jáde ráwọn ẹni tó wá mà tó yẹ kí wọ́n jọ̀lẹ̀ ara wọn tó yẹ kí wọ́n máa kíra wọn lẹ́yìn tó yẹ kí wọ́n máa ran wọn lọ́wọ́ lórí bí ìpèpè sẹ́sìn ọlọ́run bí ó tún ṣe lóòrìn sí tí tún máa dàgbàsókè sí òkè ìṣòro kálukú nídìí à ń pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run tí ó fi di ìpẹ̀tẹ́lẹ̀ ẹ rí i pé àwọn ojú ọ̀tá ni wọ́n máa gbé síra wọn ìlara ni wọ́n máa ṣe síra wọn kódà ìlara máa hàn nínú gbólóhùn ẹnu ọ̀pọ̀lọpọ̀ ìlara máa hàn nínú ìhùwàsí ọ̀pọ̀lọpọ̀ yọ́ọ́ máa tètè pé bíbẹ láyé ẹnìkan ti sí òun kí ló dé tí wọ́n sọ pé kú lẹ́rí ẹ̀rọ kò ti kú. la hawla wala quwwata تمنى رجال أن أموت وإن أمت فتلك سبيل لست فيها بأوحدي وقل للذي يرجو خلاف الذي مضى تزود لأخرى غيرها فكأنقدي بين عرف في إمام الشافعي رحمه الله تعالى وأن يعني قال أولاني ابن الحكم wọ́n ní gbogbo àti ó bá ti sọ̀rọ̀ Ibn al ọjọ́ kan nínú àwọn akéwì Imamu rahimahullah ọwọ́ àlè pé wíwọ Misra tí Misra ó mú kí àwọn èèyàn sẹ́rí kúrò lọ́dọ̀ àwọn olùmọ̀lára wọn náà àwọn èèyàn ó mú káwọn èèyàn sẹ́rí ojú wọn kúrò lọ́dọ̀ àwọn ọ̀sọ́dọ̀ ìmáàmù Shafi'i ọlọ́run kókúkókú kókúkókú inú máa ń ṣe wọ́n sí ìmáàmù Ṣáfi'í ìmáàmù rahimahullah ẹnìkan wá lọ tá lólobó àwọn èèyàn fún wọ́n lọ nǹkan wọ́n lọ nǹkan ìmáàmù wá báwọn èèyàn kan wọ́n ń ńbára àwọn òsè wọ́n

gẹ́gẹ́ bí bàbá tí ò ṣekú gẹ́gẹ́ bí bàbá ńlá rẹ̀ ò ṣekú bàbá ńlá bàbá ńlá bàbá ńlá tí ò ṣekú kí ló yẹ kí ń jẹ́ ilé kò ní kú. ìdí nu tó yàtọ̀ lè yọ ẹnìkan pọ̀ torí ẹ̀ ìmọ̀lẹ̀ ṣáàtì wọn ni ẹni nìkan bá ní kù ọjọ́ ìgbà kí n kú wọn náà kù gbogbo ọgbọ́dọ́ lọ kí n á rí bàbà ẹ̀rọ ẹ̀sọ́ fún ẹni tó ń fẹ́ kí n kú tẹ́tọ́ bàbá ti kú lọ́wọ́ ti ga ẹ̀sọ́ fún pé àkìlámà náà ẹ̀kọ́ máa wá àmọ́ ọ̀rọ̀ rẹ̀ dàbí ìgbà tó ti parun ni ó dàbí ìgbà tó ti wá sófin ni torí akramakumullah kí la fẹ́ máa ṣe lára sí kí la fẹ́ máa ṣe lára sí ó ṣe lára títí ìwọ gan ọ̀gbárùn mà ó ṣe lára títí àṣírí rẹ̀ tú sí gbogbo ara yìí ó ṣe lára títí ìwọ gan alára gbogbo ẹni tí ń wù ọ pẹ̀lú iyì àtàpọ́nlé iyì àtàpọ́nlé ń dànù wọ́n padà wá rí pa fọ́ọ̀mù àtàkùrúkú lọ́mọ yìí àtẹ̀yìn àràdàràdà lọ́mọ yìí

ìlara téèyàn ṣe títí tí gbogbo àlámọ̀rí rẹ̀ ọ́ dàrú tí gbogbo nǹkan tó dọ̀ ó sì kú lára rẹ̀ ló kọ́ pàkí sósì darí o ti màkọ́lọ́kọ́ mẹ́kù kéèyàn màkọ́lọ́kọ́ kápẹ́ntìrì kéèyàn ti màkọ́lọ́kọ́ kẹ́tìrì àti kéèyàn màkọ́lọ́kọ́ mẹ́kù ọwọ́ akọ́kọ́ ọ̀la ọ̀kọ́ ọ̀la rọ̀ sólù ìlara tó fẹ́ ba yí ẹ̀ jẹ́ ọ̀rọ̀ rẹ̀ torí ẹ̀rù wala hawla wala quwwata illa billah gbogbo ẹtí bá kọ́ kí ó ẹ jìnnà sí lára kí ó kékeré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà à ń sọ pọ́nlọ́ sọ àlẹ́bí sọ tó à ń tajà ní à ń tajà ní dábì pé mọ́tò mẹ́ta ló ti tà lónìí wọn ò tí wàá ná mọ́tò kankan lọ́dọ̀ tèmi sọ̀rọ̀ fún ẹni o sọ ma lé para àtúnṣe wà sára náà pé oníyé dàrú ẹnì kò lè jẹ́ nìkan lọ́nà ìjọba àwọn ọgbà òpó òbí ẹnìkan dá torí pé òun wá torí báwọn ti parí ìsìnkí kálukú fún bóyá a lè wọ́n tó ṣé àtẹ́jọ́ làwọn pa irú làǹtà ni àbíyọ̀ yóò fi wájẹ́ pé ńgbà ti kí tán ọwọ́ àkàmà lára torí di eléyìí kọ̀ yẹ rí bẹ́ẹ̀ pàápàá lọ àwọn ẹni tó kọ́ ìmọ̀ gidi tó sì wà lórí Muhammad sallallahu alayhi wa sallam àwọn àwọn bíi ike afẹ́ da nǹkan rú àwọn fi ráàpù àwọn yí awó bẹ́ẹ̀ bá wọlé ìtẹ́lẹ̀ náà ẹ̀tù ọ̀fẹ́ràn sáná ni wọn àwọn olùfẹ́ràn ti ṣe súnà lọ́gbọ́n súnà ní ìsìtú àtìrí wọn ni ó súnà ń sọ fáwọn èèyàn pé fáwọn ni wọn tó gbé ẹni tó fẹ́ tún tiwọn báwo bá ń bínú ẹni tí ń ṣe súnà kọ̀ yá ni lẹ́nu gẹ́gẹ́ bí ẹ̀sùn kò tẹ̀ fẹ́ràn àtàláyáyá ìní tàwọn ilé kọjá wá lẹ́nu àmọ́ ìwọ tó ń tẹ̀lé súnà ó yà fi àbọ̀ nbí bí àkàrí nílẹ̀ yìí nìsín lẹ́nu kan wọn kó ló ń béèrè wa lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ wọn kó wọn rí irọ́ lásán nítorí pé ti màá gbé ha òun ló ti máa dúró ọ̀dọ̀ ẹ̀ ṣé kò tí ojú nǹkan ti ọ́ ojú rẹ̀ ojú rẹ̀ nǹkan ti ti ọ́ sọ ilé ìwọ̀n tóbi ajẹ́ pé lára ó tún fẹ́ fọ ayé rẹ̀ dànù kí ni wọ́n ti fún ọ náà rí ẹran méjì ló fi ń jẹ tẹ́lẹ̀ ọdẹ ara kan adúpẹ́ kádúpẹ́ bẹ́ẹ̀ ni tọ́lẹ̀ rà kẹ́ jẹun èèyàn ní èyí tọ̀ máa jẹun kí wọ́n lọ sí ọ kí ló ń bẹ̀rẹ̀ láàmú tóbi ajẹ́ pé lára kò jẹ́ kó gbádùn mà ọwọ́ sọ̀rọ̀ títí tọ́fẹ̀ tán lẹ́nu ẹ̀ ó gbádùn akaramakumula torí pé bá torí délé ẹjẹ́ àdínà sí lára ìlara ọ̀dá ọ̀dá nídìí ẹ̀sìn ọlọ́ọ̀ kí ni akínlá sí lára ẹ̀sìn tó láti mọ̀ kí kó tó wọn kọ̀ níjẹ́ wọn padà máa fi sínú wọ́n kí ó ṣe dára ẹ̀ máa torí wá. inu aburu eléyìí tún máa bẹ ó náà ní ádámù làámàlì bìlàámì kápọ́ màkàmálò ma a fà ní ẹ̀ kò ní tùmọ̀ kankan ó dàbí ọmọ tó lọ skul ni màtó dé sukùl mechanical engineering ìmọ̀ ẹ̀rọ ńlọ́kọ́ so tẹ́wọ́ tẹ́wọ́ àwọn wà lórí ìrìn àjò abẹ́jọ gbẹ́rẹ́ láti bí à ń lọ sẹ́kù àwọn ní ẹ̀ta ìrìnàjìlá rẹ̀ wọ́n ti yan ó ní mẹkáníkà ni ó mẹkáníkà ok gbogbo àwọn wọn ti fún tẹ̀sán ẹ́ńjìnì mọ́tò àtẹ̀yìn ọ̀rẹ́rẹ́rẹ́rẹ́ yẹn pé lálẹ́ sí ọlọ́wọ́ akọ bá tó ní gàárì mọ́tò bá mẹkáníkà lẹ́ńjìnìárì ẹ̀bọ wájú ẹ̀wọ́n ti àwọn àwọn wájú pé pàánà ìwádìí pé gbogbo nǹkan tá a lò ẹ bá mi kó jáde. lọ́ba ni àbí ti bá nǹkan o a need láti wá mechanic kan on the road àwọn ló máa wò á ti yín léde pẹ̀lú má pàtàkì ni ó ní ẹni tó ṣẹlẹ̀ ni pé theory làwọn kọ́ àkọ́ practical. kẹ́kẹ́ bá rí ẹnjìníà nínú àárọ̀ ẹnjìníà apáyé ẹnjìníà apáyé ọjọ́ ọ̀dà kàmá. so ìmọ̀ islam ọ̀gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ wọ́n yẹ pé ìmọ̀tọ́ ọkọ́ ò nílò ẹ̀rí wọ́n tún sàpèjúwe wọ́n ní wọ bàálù gbogbo èèyàn ti wá jókòó on board àga ti pé àwọn ẹni tí máa kọ́kọ́ bá ti sọ̀rọ̀ kí bàálù tó gbéra ni ẹ káàbọ̀ akínyín káàbọ̀ sínú bàálù o a ti wá fún yín ròdùn pé bàálù méjì nàìjíríà ni o kálukú <laughs> kálukú bá ń ah, o bàálù àbẹ̀rẹ̀ ìjókòó náà ọ̀gá ìwé pa ara lọ́kùn. kì í ṣe mi ni wọ́n máa fi kùtà pọ́wọ́ bàálù kan bàálù já ma lórí. chief engineer tó síwájú àwọn ọmọ ọrọ̀ bàálù yìí là ń bẹ́nu bàálù prof ọ̀nà ń bẹ́nu rẹ̀ bàbá professor bọ́ọ̀lù bàálù ó ní ìwádìí ìjìnlẹ̀ fi hàn wá wípé bàálù eléyìí ò lè fò láéláé torí ẹ̀ jókòó ó túmọ̀ sí pé ìmọ̀ta ọba mọ̀ tí ọba ti gbalé o ìmọ̀ lásán bá ń sáyé gbogbo mẹ́ta bá wọlé ayé àwọn ọmọ wo kéde pé ọkọ wọn kọ mà ẹ máa ń tẹ ọkà ìfẹ́ wà lẹ́yìn mi ọmọ àti ọkà wọn kọ àtúntò tí ọ lẹ́yìn àwọn ọmọ ẹgbẹ́ ní bí ọlẹ arúnà ẹjọ́ yẹ ǹjẹ́ ẹ bá kọ ẹ máa lò ó nítorí pé ìtumọ̀ ọmọ ló gbogbo ìjọba akọ̀tọ̀ ló wọ̀ bí ilé ìjọ fi lọ kiri àmà wà á nà ẹ̀mí hẹ́ máa dá àmì lẹ́fì ìmọ̀tọ́lọ̀ fún ọ tó fi ṣe. àti wàá sọ kéwù àwa sọ di ànsọ́nàrà káka máa kọrin wọ́n ti máa dá wọn rin àwọn olùtò ńgbà táwọn kúkú máa kankan yẹn onímọ̀ tó tó náà ni wọ́n ń kà ìkàkùkà náà wọ́n kà ẹ̀rọ tó ń mọ̀ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n iṣẹ́ lórí tó. ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ yóò bá lẹ mọ́ torí ìdílé yìí báyìí ẹni tó bá ti kọ́mọ̀ kó lò ìgbà kọ́mọ̀ tẹ́ ń torí pé kíkọ́ làwọn kọ àwọn ò ló nínú tọ́jú ọ̀ràn yẹn lórí gbogbo ẹ tó bá wà màláyé ó lẹ́nu pé sọ́ra fún àìló ìmọ̀tọ́ ọba kọ́ dájá agbọ́dọ̀ lò nítorí pé ilé ayé tá a wà ilé ìdánwò ni ọlọ́run tí wàá ta àmì wọn ti mà kí ni wọ́n á ní lo tí mo mà sí kí ni ní lo tí mo mà sí tí yóò fi wá di pé ń dẹ́kọ́ lọ́nba dá mi dúró pé kí ló mọ̀ ọ́ lò kí n bá sọ ọlọ́run mọ̀ sí ma wa ní ìbálẹ́jọ́ fún wa balẹ̀jọ́ aburú lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàm ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá fẹ́ràn yẹn yóò fún ní ìmọ̀ àti ní àgbọ́yé nínú ẹ̀sìn ọlọ́run kó ka èmi pẹ̀lú yín kún ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ tó rólé rò tí ó fún ní ìmọ̀ àgbọ́yé nínú ẹ̀sìn aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله وصية الله للأولين والآخرين قال عدم قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله dájúdájú nínú gbèsè àyíwá ó pàtàkì ká fi àwọn ọmọ wa sílé kí wọ́n wá kọ́ ọ̀rọ̀ nípa ntí ọlọ́run bá sọ àti nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí mùsùlùmí ká mú lé kí ó ní pàtàkì ká sì mú ní bàbàrà ká má fi ọwọ́ jábútẹ́ ká má fi mú ọ̀rọ̀ ọ̀mà nípa ìsìn wa nítorí pé ẹ̀sìn tiwa yìí kò sí bá a ti ṣe lè ṣe ní ìgbà tá a bá nímà dandan gbọ̀n a gbọ́dọ̀ nímà nípa ẹ̀sìn wa yìí. orí ńlá sì ń bẹ ní agboolé gbogbo táwọn ọmọ wa bá wà tún mà nípa ẹ̀sìn ọlọ́run ọba wa. aburú pọ̀ nínú kẹ̀kàn bí màdàálẹ̀ káwọn ọmọ yín kọ́ mọ́ mà nípa ẹ̀sìn ọlọ́run. bẹ́ẹ̀ ni àwọn ọmọ lè máa lọ ike olóríṣiríṣi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alẹ́kẹ́ á rí i pé ìmọ̀ tí wọ́n fi ń kọ́ àwọn ọmọ gan ó tún bùkátà ẹni tó tuntun wọn kọ́ eléyìí tó dáa tó yẹ kóró láti pilẹ̀ òun náà ló yẹ ká fi àwọn ọmọ wa sí nítorí kọ́ ọmọ ọmọ bá jàre wa tó bá di lọ́la ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá a ti di bàbá lónìí iná la jàre àwọn bàbá wa nítorí pé bàbá wa ẹlẹ́ lómi tí wọ́n bá sọ̀rọ̀ gbá ah, èmi náà sọ pé ní kọ́kí ó bàbá òfin mi sí èmi náà sọ pé ní kọ́kí ó ṣùgbọ́n gbà tí bàbá fi mi sí tán ní gbówó lé kí wá bàbá mi ní kí n jókòó mbẹ́ mélòó làwọn náà kọ́ so ọ̀pọ̀lọpọ̀ lónìí ní jàre bàbá rẹ̀ báwo làwọn náà ti ṣe ṣe tọ́mọ òfin ní jàre wa tó di lọ́la ọ̀nà wa gbéga tọ́mọ wa tí òfin ní di wípé olójàre wa gan níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó dùn máa sọ wípé ṣe bí mùsùlùmí bàbá rẹ̀ kí ló lè tún wọ̀ islam ṣùgbọ́n ní apá kejì ṣé bàbá náà kọ́ lẹ́sìn islam ní apá kejì ṣé bàbá náà fẹsẹ̀ rẹ̀ lé ojú ọ̀nà bí tó ti mà nípa ẹ̀sìn islam nítorí pé kábà bẹ́lẹ́rán wí kábẹ́lẹ́rán wí tẹ́ ẹ bá ní ọmọ ṣe dáadáa bàbá gan tó náà ṣe tọ́tọ́ النبي محمد صلى الله عليه وآله وسلم قل كلكم راع وكلكم مسؤول عن رعيته تلا ما انت ما سبا فما سبيسا فما قال سبيسا توقع بات جوسون تقول كوا ما انت ما سي article of state of emergency ni lórí ọmọ apòrò ẹ̀mí rẹ̀ débi pé yóò máa lọ ilé tí ó tó fi dá pé ń gbà tó máa yọ ọ lọ́ọ́ kí ó tọ́jọ́jọ́ rẹ̀ sùn bẹ́ẹ̀ fòrò rẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ń sọ pé kí o kí ni lẹ́nu ẹ̀ wọ́n mùsùlùmí kí o kí ni ọ̀dájú pọ̀ gbádùn. aláwọ̀ kúmọ̀ náà tá a bá ti mú àwọn ọmọ wa ká mú wọn ní kókó pé kó wọn kọ́tẹ́ wàláhì ọmọ padà jàre ẹlòmíì. kéwà ṣe pé mo bí ma ẹni ó ń pè ní bàbá ọmọ mo rọ bí ma mo rọ mọ tó ọmọ òsì kẹsẹ ní ma lọ́wọ́ ẹni ó ń pè ní bàbá ọmọ. torí pé ọ̀pọ̀lọpọ̀ kan bí ma dálẹ̀ ni ọmọ ti dìdàkudà ma lọ́wọ́ kọ́lọ́ mọ́ sọ àwọn ọmọ wa dìdàkudà kọ́lọ́ mọ́ bẹ́ẹ̀ lẹ́dàá kọ́ràn gidi ìmọ̀ alálùbáríkà kọ́lọ́ wọn bá kó fún àwọn ọmọ wa anima, ànímà nínú tọ́lọ̀ fi pa wá láti ta gbọ́dọ̀ mójútó òun náà ní ká máa ṣe àsọ̀láàtì fún gàtí wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam lórí ọlọ́run ọba ẹlẹ́dàá wa àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàtì fún gàwá yìí ọ̀rọ̀ pàwọ́tà jẹ́ mùsùlùmí láṣẹ káwọn náà máa ṣe àsọ̀láàtì fún anabi muhammed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 وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحكم الله